الله أكبر الله أكبر لا وبارك بارك عليه وعلى اله واصحابه وازواجه وذرياته والتابعين له باحسان الى يوم الدين وبارك فاتقوا الله عباد الله واخلصوا له عبادتكم وطهروها من السمعه والرياء فقال تعالى لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين ثم أما بعد فاعلم عباد الله أن الأدعية عمل من الأعمال الفضيلة والعبادات الجليلة ولم تكن عبادة آدم أجرا ولم تكن عبادة آدم أجر عند الله اليوم من ذوي لحدهيا وإنها إقامة لشعائر الله ونفع ونفع المحتاجين وصلة للأقارب والجيران عباد الله إن الحديبية تمتد جذورها من نبي الله إبراهيم عليه السلام حيث دعا بنفسه في النار فداء للتوحيد والبراءة من الشرك بآله في واد غير ذي زرع ثم دعا ببردة كبده وقرة عينه بعدما بلغ معه سعد وإن هذا لهو البلاء المبين وبنينا بذكر عظيم وتركنا عليه في الآخرين سلام على إبراهيم كذلك نجزي المحسنين àbí ọpọlọ ọpọlọpọ olùdáǹkù ẹni ọpọlọ ìgbé lẹ́yìn tí ń túbà àdúgbò àti ìdílé àti òkúra sọ ọdún orúkọ ọlọ́mọba ọlọ́mọba owó ọba tó fi wé orúkọ rẹ̀ náà ní àlùwà ọba tí ó gbọdọ̀ wá gbogbo nǹkan lọ ọba tá a gbọdọ̀ fẹ́ gbogbo nǹkan ọ̀pọ̀lọpọ̀ ọba tó gbọdọ̀ fún wa lẹ́kún ọjà kí nǹkan lé òun wá lù wájú wa. ọlọ́run bá yẹ lẹ́nu ọba Ar-Rahman ọba títẹ̀ rẹ̀ kárí gbogbo ayé ọba títẹ̀ rẹ̀ tó fi ọba tó ti pé káwá máa lè mọ̀ báyìí ò jẹ́ nǹkan kan ẹni tí ń tẹ̀ ẹ́ òun náà máa jẹ nínú kẹrẹ̀ yìí gẹ́gẹ́ bó ti jẹ́ pípẹ́ ni tí ń sìn náà òun náà máa jẹ nínú kẹrẹ̀ ọlọ́wọ́ báyìí náà wá tó ní ọrọ̀ yìí ọba tó ti pé tó bá ti dọ́ọ̀pẹ́ di àlùkìyá náà ìkẹ́ ẹ̀sà ni ó máa jẹ́ fún ẹni tó lójú tó báyé tó ṣe wùwù tó lánàára lórí gbogbo tó bá pàdé lórí gbogbo tó ṣẹlẹ̀ bí lórí gbogbo tó bá múra ọlọ́mọ wá tó wọn lọ́wọ́. ìwé ẹni bẹ́ẹ̀ yóò lẹ́tọ̀ọ́ fún kẹjọ́ mi ní àdìsí àná. ó bá orúkọ rẹ̀ tó lẹ́wà tó lẹ́wà rìn tí ò sẹ́ni tó tó pọ̀ yìí jẹ́ pẹ̀lú àwọn ìtumọ̀ táàbù yìí pẹ̀lú àwọn ìtumọ̀ tó ní fẹ́ tó tó jẹ́ ẹ dákun ta lẹnu tó lè fẹ́ fẹ́ èmi lè fẹ́ kó fẹ́ tó fẹ́ lórí kò kò tó kò sí onítọ̀ lọ́wọ́ ìfẹ́ tó kò ní ìka kó fẹ́ lọ́wọ́ ìfẹ́ fẹ́ lò ní ìkórè tọ́ba ń lọ́dún onímọ̀dé wù. ṣùgbọ́n ibi tọ́lọ́ ọba tá à ń sọ yìí ọ̀rọ̀ wí lẹ́nu wí lójú nìkan bọ̀ tí ọba ti ṣe mọ́ ọkùnrin bẹ́ẹ̀ ṣé ń fẹ́ mọ́ wọ́n tó jẹ́ pé ìpàdé tó ń bẹ lẹ́nu ilẹ̀ kan fẹ́ bọ́ náà wọ́n bá lọ rìn láti fi lọ́ọ́ jẹ́ ìyẹn tó ń bá yẹn kọ́ bọ́ náà. wọ́n tó máa jábọ̀ tù mí mú mi ní òdodo ọ̀sẹ̀ ọlọ́run lọ́kẹ̀ká oṣù bẹ̀ ní kọ̀kọ̀. èyí tó kú rẹ̀ gẹ́gẹ́ bí kò ní òdodo. ṣùgbọ́n ọwọ́ abẹnú fẹ́ ọlọ́run ó àjọ máa pàdé mọ́sáàtì wọn ò kúkú mọ́ kàn mí àjọ máa ní ara ìbí náà máa wọ fún mi òun mi tọ́ba ìpẹ́ ìwọ̀n bá ń ṣe òun náà ti mọ ìwọ̀n ìdílé òun. ṣùgbọ́n ọlọ́wọ́ báyìí agbọ́dọ̀ fẹ́ dé mú nǹkan ní ọ̀gbọ́dọ̀ wù wá bá a ṣe ń kọ́ lẹ́nu bẹ́ẹ̀ náà ni wọ́n máa wá bẹ́ẹ̀ náà ni nínú òkú wa. bákan náà kẹ́lẹ́ kan tó ń kọ́ ọ̀rọ̀ àmàlù jẹ́ yóò gbà yí pé àdúgbò àwọn nìkan lòun ti kọ́kọ́ bá wù ládùúgbò àwọn làbùkó ti kọ́kọ́ kàn torí pé èèyàn mélòó ló lè kọ́ yó èèyàn mélòó ló lè gbé bùkátà ẹ̀ ó lè máa jẹ́ àwọn náà nínú àwọn èèyàn ládùúgbò yìí nìkan kátó wá pé pé kò ní tó wà kátó wá lọ sọ pé orílẹ̀-èdè tó wà kátó wá pé pé gbogbo àgbáńlá ayé lápapọ̀ kátó wá fi ẹ̀dẹ́ èèyàn lẹ̀ káwá tó sí ẹ̀dá ẹranko tí ń gbé wọn gbó kátó fi yíwọn náà lẹ̀ kábọ́ sínú ẹ̀dá inú omi tó ìpótọ̀ bá rí ẹ̀dá míì nínú àwọn ẹ̀dá tí ń gbé inú omi ẹni kankoso ẹ̀dá kankoso orí gbé inú omi ó lè fún ọmọ sọ́lá ti wà yìí bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ bá rí àwọn ẹ̀dá ńlá míì tó ìpótọ̀ wà bíi ṣíkù lálábá kọjá báyìí ṣíkù owó ilẹ̀ ni níbi tóbi tóbi dé tọ́wọ́ wá yanu àyà ìdí ọ̀jẹ̀ lójúmọ́ ọlọ́wọ́ báyìí ń pèsè fún un tí wọ́n wá lè wọ́n ti ẹ̀mọ́ bí táwọn yẹn wà tí wọ́n wá lágbára táwọn yẹn jẹ́ lójúmọ́ èyí àdúgbò yìí aláàbò lè fi wọn kọ́ lọ torí pé ó lè fi sáà tó ojú ní nǹkan yẹn tó ojú wọn lè má ọlọ́wọ́ bá ìlú wa máa ń tẹ́sà lóko wá sí bùkátà sí ìlú wa a máa wáyé gbà mí ẹnìkan lè wò ó pé oúnjẹ tó jẹ́nẹ́rà ní láyé ẹ jẹ́ kí n pé láìsí báwọn èèyàn ẹlòmíì fẹ́ láti kò tó wà yẹn láìsí ò bá láàmú kò sì ní kí ẹ ó bá gbà lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n yóò gbà lóòótọ́ ló ń fẹ́ gbà àwọn tó bá gbé délé kò tó rẹ̀ kò jẹ́wọ́n kó tó ń kájẹ́ ìsàlùmọ̀ tó wá fún ni tọ́fẹ́ rù kò sì ní kí alóòótọ́ fún ọ ṣùgbọ́n láwọn ọba tó fẹ́ ó ti máa ń tí ọlọ́wọ́n ọba rẹ̀ ó ti máa ń tó fẹ́ yóò dẹ̀ pèsè tí ó jẹ gbogbo níbo ni wọ́n tún á lè jẹ́ ẹni tó lè kẹ́ gbogbo ayé alẹ́ ò lè kẹ́ ara tó lè tàbí lè kọ́ kẹ́ gbogbo ayé kò sẹ́ni tó tó kọ̀ ń jẹ́ kátó wá sọ sí ọ̀gbẹ́dà lè fìyà mà tó ti ẹ̀jẹ̀ tí kọ́lọ́wọ́n ọba rẹ̀ tó lájọ yóò lù ọlá nígbà tí mọ̀láìkà tó pé ìpàyẹ̀mí lé lọ́wọ́ náà bá pa gbogbo ẹ̀mí dá ọlọ́run wa bẹ́ẹ̀ lọ rẹ̀ pé tó tó kúkú ni alókùnkùn atúnlọ́wájú atúnlẹ̀yà lọ́wọ́ rẹ̀ ọlọ́run tó kò tó ti tẹ̀ka wọn náà bẹ́ẹ̀ fún ọ̀rọ̀ yìí. ọyá wọn náà para ẹ̀mí ọwà wọn máa gbẹ̀mí ara ẹ̀mí tó wà wọn náà tùhánà náà òun náà wà mọ̀ títí òun náà mọ̀ títí níjọ́ náà. òun náà bá wà fún ká ọlọ́run ọba àlejò láti ta ló ń lọ láti ní kò sẹ́ni kankan tí ó lè dáhùn nígbà náà gbogbo ẹgbẹ́ tí ó ń pamá sí òru lẹ́nu ó ká ló ń fún ẹyá. òun náà ní wọn adá gbàtí wọn lè gbàtí wọn pé lèlà ìlúwa ìdílé ká ha òun ọlọ́wọ́n bá kàyàkàyà òun bá ọ̀kan tó tẹ̀ gbọdọ̀ sí nǹkan máa ń tẹ̀ gbọdọ̀ sí nǹkan mí máa wò òun náà ló kù jàmá àtàwálókù kò jẹ́ orúkọ rẹ̀ ìtàwá bẹ̀rẹ̀ ìtúwàwá tẹ̀lé òun náà láti dúpẹ́ fún ọlọ́wọ́n ọba náà tó ti rẹ̀ mọ̀ wá láti dúpẹ́ lórí kókó tó wà dàkóso èyí tó ti ọdún ọdún yòókù bá wa láyé. adáwọ̀pá fún ọlọ́wọ́n ọba náà lórí àlàáfíà tó fún wa adáwọ̀pá fún ọlọ́wọ́n ọba náà lórí kó tó wá ní mùsùlùmí adáwọ̀pá fún ọlọ́wọ́n ọba lórí gbogbo àwọn ìdẹ̀ra rẹ̀ tẹ̀lé ìtòkò fún wa wọ́n wá ní aláboríjì kódà ká ń wá ilé òkúta mọ̀nà wá nípa ẹni tó lọ́wọ́ ìbá tùmọ̀nà náà ní mọ̀nà ẹni tó wá kádà láàbọ̀ ọ̀nà wọn kò fẹ́ kéré mọ̀nà láíláí. bákan náà lábàá màdájú pàdé wà wọ́n fẹ́ ọlọ́run ìdí ọlọ́run. ìkẹ́ ọlọ́run ìkẹ́ ọlọ́run kọ́ máa bá ní ẹni ọmọ bá ara ayé ọmọ bá ń bá bá rẹ̀ kọ́ máa káàdì kọ́ máa káàdì pẹ̀lú kọ̀ọ̀kan wa náà lápapọ̀ sí ìjọ ìjẹ̀kìyà lọ. ẹ̀yà ń sọ̀rọ̀ ẹ̀já lọ páyà ẹja máa ṣàfọ́ máa ìjọ ju ọ̀tá bánà tó ń jọ́sìn ẹja máa ṣàfọ́ máa rẹ̀ o. ẹja máa kúrò níbi àṣekọ́ àti àṣemà. ẹja sínà sí ìjọsìn àṣekọ́ àti ìjọsìn àṣemà. ẹja sínà sí gbogbo àwọn ọ̀nà wọ̀nyẹn. olùkọ́nà ọba àdékọ́lá ní ìbámu èyí tó jẹ́ ọ̀gá nù jọ́sìn ilé ìtàǹsì lọ́wọ́ lénìí òun náà ní kíni òun náà ní ẹran tó bá ọlọ́wọ́ bá àdìkọ́ láti mú ìyẹn fún aná àdìkọ́ láti rí pé ẹran tẹ́ ẹ fẹ́ pa bó ṣe tóbi tó tóun fẹ́ wò ó bàbá tó ti ké fún ní facebook bàbá tó ti ké fún ní íńtánẹ́ẹ̀tì yẹ́ tàǹkúmi mọ́ pa tàǹkúmi yẹn dẹ̀ ní iye tó wọ̀ lélẹ́yìí àti bọ́ta lọ́gbọ́n gbọ́n ta ló fẹ́ kórí tọ́wọ́ ti pé ìdánilórí oṣù àjẹ́ kò ní ládàá náà o kò ní ládàá kankan náà o lẹ́yìn ẹ̀sìn kan tó kọ́ labẹ́ lò láti tó kùtù lábẹ́ ẹ̀ ìwọ oúnjẹ báyìí mo ń jẹ yóò fi lè tòlú ìṣèjẹ tó pọ̀ tó kọ́ lọ ní kájẹ́jẹ́ ẹlẹ́dẹ̀ẹ́dì ìyẹn kọ́ lọ́nà fẹ́ o. ṣùgbọ́n náà bá ó fẹ́ wo ìbẹ̀rù ọlọ́run tó wà lọ́kàn rẹ̀ kódà ẹni tí ò pa mí gan yóò ní dáadáa ju ọ̀tọ̀ pa lọ nígbà tó bá jẹ́ pé ìbẹ̀rù ọlọ́run tó wà lẹ́mìí jẹ́ ju ọ̀tọ̀ pa lọ. torí pé kẹ́ni ó fẹ́ pa nítorí ọlọ́run bá ó ti fi tọ́kàn ìtọ́lọ́run ọ̀sìn yọ̀ọ̀dá. ìwọ́n wá pa kárí mi lójú mi sẹ́ kárí tọ́lọ́ fún mi sẹ́ ó ní ní ládàá kẹta òun tí ò pa ẹ̀ mú ní ládàá ju ọ̀lọ́ tó ló ti bàjẹ́ torí ti ẹlẹ́yìn jẹ́ máa mùsùlùmí gbogbo iṣẹ́ ìjọsìn tá a bá ń ṣe bẹ̀rẹ̀ látọ̀rí ẹran aléyà ilé ìtọ́jẹ́ kó ń ọgbà nínú iṣẹ́ tá a lè ṣe nínú iṣẹ́ ìjọsìn lákòókò yìí ẹjá ń sàkọ̀mọ́ rẹ̀ fọlọ́wọ́n bá wò ẹjá ń sàkọ̀mọ́ rẹ̀ fọlọ́wọ́n bá láti máa fi ọlọ́wọ́n bá tóbi lórí kọ́kọ́ nànà wá gbogbo ẹni tó bá wá lè sùn lọ́wọ́ tó lè jọ́sìn fún ọlọ́wọ́n bá bọ́lọ̀ kùtùkù àwọn aláṣẹ bọ́lọ̀ ọlọ́jọba fún wọn ní oògùn náà nínú ẹ̀sán ńláńlá tó pọ̀ yóò máa jẹ́ fún àwọn olùbẹ́ ẹ̀yẹ ń sìn ọ̀rọ̀ ẹjá lọ mọ̀ ẹran léyà iṣẹ́ kan ní nínú tẹ́tọ́ lọ́lá téèyàn máa ṣe ní wọ́n méje o ìjọ ti káàkiri ní pẹ̀lú nínú àwọn ìjọ ti pàtàkì tó ṣe pé lọ́dọ̀ ọlọ́run lé ní ìjọ ti fún ọ̀fẹ́ ní ládàá àtẹ̀yà níwájú ọlọ́run wa. Torí pé ìjọba táàbí pé àwọn ẹ̀sìn àwọn àmì ẹ̀sìn táàbí pé olóògùn táàbí pé gbó. Bákan náà ó ti jẹ táàbí àwọn aláìní táàbí pé láǹfààní. Kódà, jẹ́ ìdá àti títúni àti àwọn alábàájí ẹni láti lè dé bí ìfẹ́ tuntun wà láàrin wa. ẹ̀yà ló ń yọ̀rọ̀ ẹ̀yà lọ́mọ ìgbé. ìpaná ẹbọ lórílẹ̀. Gẹ́gẹ́ bó ti jẹ́ sí pé ìbẹ̀rẹ̀ máa ń wáyé láti fún sọ ní ìdí náà lórí bẹ́ẹ̀. Gbogbo títà lẹ́bí Ibrahim tó lẹ́sìn díẹ̀ múlẹ̀ síbi náwó nǹkan àléébù tó gbà èyí táwọn bàbá rẹ̀ ń sìn àtàwọn ìjọ bàbá rẹ̀ ń sìn jọ́nà lọ́hùn-ún tó ju wọn fẹ́ fẹ́ kí wọ́n mọ̀ pé ọ̀pọ̀ ìmọ̀ náà lọ́pàá lọ́pàá náà lọ́pàá fi jẹ́ àmúlẹ̀ fún wọn látara bẹ́ẹ̀ kò wá kò wá kò lá kò ti bẹ̀rù kò ti páyà kódà kò sì ní lára láti ní pé kí wọ́n gbòòrò nínú náà níbi tó ń kẹ́ni níbi tó ń káwọn èèyàn ló gbà yí pé àyíṣẹ́ ọ̀kan tó ń náà bá lọ́wọ́ ẹ̀kọ́ lélẹ́yìí o fẹ́mi àti ẹ náà. tí wọn náà bá ti lọ ló ń tó fún láàrin àwùjọ táwọn èèyàn ti mọ ọlọ́run mẹ́ta àbí láàrin àwùjọ táwọn èèyàn ti mọ ọlọ́run tó pọ̀ wọ́n abẹ́lé fún ẹ̀fẹ́ àtúnṣe ọlọ́run ọ̀rọ̀ ẹ̀yọ̀ ọ̀kan náà ni wọn náà ó fara mọ́ àwọn bá mi wọn náà ó fara dà ó fara àti wọn fara da iná wọn da iná wọn sì wọn sì bẹ wọn sì bẹ gbọ́dọ̀ wọn bẹ́ẹ̀ àti o bẹ wọn sì bẹ yọ òkọlọ wọn nílẹ̀ kàtó ń pè òkọlọ wọn nílẹ̀ kàtó ń pè òkọlọ o nígbà òkọlọ wọn lọ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ lọ bọ́ọ̀ bẹ́ẹ̀ bá di o tí wọn pè gbà náà ó lé bẹ́ẹ̀ ló lé márùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti wọn ìgbìmọ̀ yìí ó ń tọ Ọlọ́run lẹ́yìn ọ̀sán fáwọn èèyàn kódà bákan náà ànábì wa Ibrahim alayhi salam kò túbọ̀ láti tuntun kájúkà àwọn ará alẹ́ níbi tó ti gbé wọn lọ sí fáàlì kan fáàlì tó ṣe wípé kò sí irúgbìn kò sí nǹkan kan bẹ́ẹ̀ kò sí téèyàn lè jẹ kò sí téèyàn lè mú níbẹ̀ ní ti tòun ìtọ́ lọ́wọ́ ọba tó pa wọn láti rí lọ rẹ̀. yàrá òṣèlú ni ìyẹn nìkan tó pọ̀ àdúrà ìbọ̀wọ̀ yìí ó ti sákúsá di lórí wípé ọmọ àtàn tó gbọ́dọ̀ ojú kẹfà ojú kẹrè ẹ̀wọ̀n ojú kẹfà ojú kẹrè abẹ́rẹ́ ìdáná. Ìjọba ń pè ní èrè rẹ̀ wà náà wọ́n ti kẹfà ojú kẹrè ọlọ́run tó tó lórí bẹ́ẹ̀ o ọlọ́run tó tó lórí kó o ká tó bá dìbò ọ̀rọ̀ rẹ̀ ó ti gbà láti dìbò o. ó bá wọn ìtàn báyìí tó ń bọ̀ ọ́ mẹ́rin ni báyìí tó ń bọ̀ ọ́ mẹ́rin ni ìwé nígbà tó jáde kúrò náà ó ti kúrò láwọn bàbá rẹ̀ ọwọ́ àlọ́fẹ́ náà ọwọ́ àlọ́ màmá dájú ọlọ́run pé ọkùnrin àdébọ̀ ń ti lè sọ náà ó sì mọ̀ màmá dájú ọlọ́wọ́n bá ọ̀kan tuntun. lẹ́yìn bẹ́ẹ̀ ọ̀fẹ́yàwó ọjọ́ wa lọ bẹ́ẹ̀ abẹ́rìkà ọjọ́ lọ bẹ́ẹ̀ lẹ́yìn bíi eighty years nínú wọ́mà ọlọ́padà wà fún ọmọ kan lẹ́yìn gbogbo ní ọba pàdé nínú orin àjò ẹja tó máa wà lédè nígbà tó mọ̀ tẹ́lẹ̀ wọn náà wọ́n bá lóko tó máa lóko tó máa tẹ̀lé wọ́n tẹ̀ òkú lọ́kọ́ dábẹ́ bẹ́ẹ̀ dání wọ́n lọ́kọ́ dábẹ́ láyé rẹ̀ àníwá ìbọ̀nyìn wọ́n lọ́kọ́ dábẹ́ ìmúta aláǹtí ló fi dá sáàbà yìí pé òfin ọlọ́run náà ló tẹ̀lé tó fi dá abẹ́ òun náà níjọ tí àwọn òfin máa dábẹ́ tó sọ̀kalẹ̀ fáwọn àníwá ibi tó ti bá a náà mẹ́ni ọ̀mọ̀dájọ́ sí àmẹ́yẹ tí òyìn wọn náà tẹ́lẹ̀ mẹ́sì tó ṣe ń pé ó sì yí ọ ó sì yí ọ lẹ́sẹ̀ kan náà bó ti yí ọ kọ̀yẹ́kọ́ ojú tó pẹ́ kọ̀yẹ́kọ́ ojú tó kẹ́nẹ́ kọ̀yẹ́kọ́ ojú pẹ́ ọ̀yẹ́kọ́ ọmọ sẹ́lẹ̀jú ẹsẹ̀ náà ni anábì oh, oh, Ibrahim àtẹ́wá pípẹ́ ní ọyá máa dábẹ́ ó sì dábẹ́ bẹ́ẹ̀ náà lójú ẹsẹ̀ ìtọ́kú lọ́wọ́ náà ló fi ń dà ìtọ́kú lọ́wọ́ òun náà ló fi ń dà ìtàsọ̀fà ìtàkà ní ó pé lórí ìgbìmọ̀ bí ó sì mú bí àáké tó ń lọ́wọ́ ó sì fi gbé bẹ́ẹ̀ náà àti wọn náà lè bẹ́ẹ̀ abẹ́ rẹ̀ ní òkú ìtàkéjì tó sọ fún wa pé orí àpáta àkàrò ní ẹgbẹ́ lẹ́jà rẹ̀ ó ti ké ìbúrẹ̀ bẹ́ẹ̀ náà ṣé ìjàkà tó lè sòrò tó yẹ bá kí ló wá sí wọ tí wọ́n ní òfin ọlọ́run tó ní àfẹ́gbọ́ ilé ìdílé kí ló lè kí ló ti ọ́ kí ló sọ ọdún ọlọ́wọ́ kí ló bàjẹ́ lára ẹ̀ alájẹ́bí Ibrahim lẹ́yìn eighteen years ló tó rí ma ó tún wá sí ma ọ̀rùn ká ọlọ́run tó ní kọ́rọ̀ ìjọ ìyàwó ló ń dùn gbára ta ẹgbẹ́ àá wọ́n dà pé àtàkì mú ọkọ̀ mi o tẹ̀ kó tó bá tẹ̀lé ọ̀dọ̀ wá ní ìlú yọ pariwo síta níta yàrá àdúgbò ẹ̀gbà mi o àtàkì mọ́kùnrin yóò àbí má ariwo tó ń pẹ̀lú àwọn èèyàn yẹn ìyàwó náà ń gbà fọ́lọ́ látara ọkọ ẹ̀ gbogbo wọn náà tó ń jẹ́ ìyàwó tó ń tóbìnrin bàbá náà ń bá ọkọ rẹ̀ bàbá ti lọ ọkọ tó ní wọn náà yóò fẹ́ mọ̀ kò ní sọ̀rọ̀ fẹ́ẹ́nu bó bá sọ̀rọ̀ yóò mú ìtọ́ka rẹ̀ wá ní Al-Qur'an kódà tó bá tún sọ̀rọ̀ yóò fi máa kéwú pẹ̀lú yóò ní kọ́ lọ ṣùgbọ́n pàtó bá dọ́dọ̀ àwọn àbá àtàwọn àbá àgbọn fún ọ̀tá èyí tó kún tẹnu rẹ̀ jáde náà ní ẹgbẹ́ ẹ̀ ṣe irú náà làwọn àbá máa rí èyí ò ní wọ́n rí wí wọn àní sọ mí sí kí wọ́n máa parọ́ fún mi èyí tó tuntun náà bá sọ náà ni wọ́n sọ yàmá mùsùlùmí gbogbo àwọn ẹ̀kọ́ ní látara nínú wa ìgbọ̀ yìí ẹ̀rù ó fún wa sí ọmọ ìkó lólé lẹ́yìn gbà tó gbé kó lọ́lọ́ gbé bí tó ti ń tẹ̀kan tó wá sásìkò tọmọ tó ń dàgbà tó tó dèké ni tó fẹ́ lọ ìjọ bí kó tó wá di ìjọ ọlọ́run náà fẹ́ lọ́wọ́ tó wá lọ́wọ́ àti pé gbogbo àdánwò tá a ti fi tàn nẹ́bí wọ̀nyí wọn bọ̀ wá tó pàdé àdánwò ńlá kan tó lè tó pàdé òru ẹwọ́ náà ni látara bẹ́ẹ̀ àwa fi ẹran kan ńláńlá tí ó pa àbìsí gbogbo abẹ́rẹ́ ọlọ́ni nínú àlùkò náà níta nẹ́bí Ibrahim ṣe yìí àforúpa ńlá ni tó ń sẹ́kù tó yẹ kó gbogbo wa náà láàmà kà á ń gbogbo ògbà òun làásùn kàlẹ́ ni o òun lọ́dún rẹ̀ táàtún òun lọ́dún táàtún ṣe lẹ́ni tó fi jẹ́ ìbámu rẹ̀ yóò ọlọ́run wá ní ìkẹ́ ọ̀hún ọlọ́run la ọlọ́run kó wọn bá ìdọ̀rọ̀ yìí ọlọ́run kò wá tún síbẹ̀ o kò bá ìdúrà níbi yìí kó gbogbo ọdún bọ́ọ̀lù tó máa dé fún o gbogbo ọ̀tá bá ti dánwò tí wọn ń gbà dánwò ọlọ́run tó tó yege ẹ̀ irú ọ̀là irú ìfẹ́ irú oríire ta ti bá ní fún المعتقد بما يسعد في الدارين ثم الصلاة والسلام على سيد الثقلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد قال عباد الله أنه كما تجيب السودان فقد أسلم إبراهيم نبي الله عليه السلام لله وحده واعترف بنعمته من قبل أبيه مع أنه مشرك خالص بل باتباع حمائه وارتبطوا من آدابه فقال تعالى واذكر في الكتاب إبراهيم إنه كان صديقا نبيا إذ قال لأبيه يا أبت لم تعبد ما لا يسمع ولا يسمع ولا يغني عنك شيئا يا أبت إني قد جاءني من العلم ما لم يأتك فاتبعيني أهدك صراطا سويا يا أبت لا تأبو الشيطان إن الشيطان كان للرحمن عصيا يا أبت إني أخاف أن يمسك عذاب من الرحمن فتكون للشيطان وليا فقد دانه ابنه بنفس الكلمة يا أبت هل ما دونه فتجدني إن شاء الله من الصالحين adáwọ̀ tó fún ọlọ́run bá kọ́ ọlọ́run bá tó mọ̀ mọ́ pẹ̀lú ìlera ẹ̀ tó pa ọdún méjì papọ̀ fún wa lẹ́ni nìkan jàmá àmọ̀kú ooru ọdún méjì lọ papọ̀ fún wa lẹ́ni nìkan òun náà ni ọdún léyà kí n ṣe kí wáyé lọ́dọọdún àti ọdún ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ilé òtútù ọjọ́ ọdún náà ilé àti ní gbogbo ọjọ́ ọdún náà láì ọdún náà eléyìí ti di ilẹ̀ fún ẹnu àwọn ìpìlẹ̀ méjì tá a ní ní ẹ̀sìn títà sùn ẹni láti náà tá a ní yálà tí wọ́n ti máa dùn náà lẹ́yìn. tó pọ̀ sí ọgbẹ́ tó bá ti mú àlùkò lánàá tó fún náà dáadáa yóò kó ní ayé ẹ̀sẹ̀ ìyáwó. ìfẹ́ ọlọ́run ọ̀nà ọlọ́run kọ̀ọ̀nù bá ẹ̀tọ́ ìsìn àtàkùn wọn wọ méjì tá a ní wọn méjì náà tó náà ní àwọn ìyàtọ̀ ìsẹ̀yìn ìtẹ́lẹ̀ ọmọ bá nẹ́bí wa yìí ọmọ bá wọn sọ bá rẹ̀ àti ọ̀dọ́ dára tó lánàá ẹ̀yẹ́ wọ́n yọ̀ lọ. ẹ já lọ mọ̀ ní pé ìgbà tá a bá fi níkà òun là máa fi náà o. ìgbà tá a bá fi níkà òun là fi náà o. bá a bá ti yá a là á máa náà o. ìta a bá ti jì láàka o. ẹ̀rọ àmẹ́bí wa ìbẹ̀rọ̀ yìí. tún pàjù tẹ́lẹ̀ fọlọ́wọ́n rẹ̀ ó sì jẹ́wọ́ ìdẹ̀ra rẹ̀ ìyẹn ìdẹ̀ra tọ́lọ̀ ń ṣe fún látara bàbá ẹ̀ tòun bí bàbá náà ti jẹ́ ẹlẹ́bọ̀ pọ́npélé kódà ẹlẹ́bọ̀ nìkan tó kọ́ nínú ọ̀gá nínú àwọn ẹlẹ́bọ̀ ọdún bàbá rẹ̀ dé lọ́dún àdúgbò tó pé títí àbá rẹ̀ bá sọ láàrin wọn ó múlẹ̀ nígbà náà yàmá ẹjọ́ kẹ́kọ̀ọ́ látara yìí báwo ló ti bá bàbá rẹ̀ lò tó ń tó jẹ́ eléyìí ní sàlá ìmọ̀ máa ṣẹlẹ̀ náà lè jáde níbi ilé kan tó bụ pé bóyá wọn nìkan náà ni ẹ̀sìn yé nínú wọn kódà lè jẹ́ pé náà gbogbo oníjọ́ ń ń bá ń ìsìláàmù ẹlòmíì ìsìláàmù dáwùú ni ìsìláàmù eléyìí tí ò lójútì tí ò lójútù lọ́dọ̀ ẹlòmíì ni ìsìláàmù ẹlòmíì ò lójútù akànṣe bó ti wù ú àṣẹ bó ti rí bọ́bá ti wù ú yóò ṣe ṣe kò ní ṣe bọ́lọ̀ sí ní ká ṣe ẹ̀rùn bọ́lọ̀ sí ní ká ṣe òun ló ń ṣe é báwọn bá wá ń ṣe é tí wọ́n ti ní tí wọ́n sì mọ̀ tó ti yẹ kí wọ́n ṣe bọ́lọ̀ ń sinmi ká ṣe é ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn o ṣàlàyé fún wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ o tó ń bà nínú wọn ìbùrọ̀ yìí òun ti pẹ́lẹ́bọ ni bàbá ẹ̀ ọ̀tẹ̀ wọ́n ti fi yé o òun ti pẹ́lẹ́bọ ni bàbá ẹ̀ ó mọ̀ sí pẹ̀lẹ́kùtù ọmọ ìfọ̀ àbá rẹ̀ lọ́wọ́ láti sọ fún ẹ pé dáta bá ti ń kà láti sọ wọn ọmọ àdéhùn pé látara bàbá rẹ lọ́dún tó ń bú ọlọ́jà tó ń bú àti fún ara ti ẹ̀fẹ́ sọ lọ́dọ̀ ọmọ tó lè fún bàbá tó fi èsì ẹ̀fẹ́ lẹ́bọ mùsùlùmí náà ní mùsùlùmí tí mùsùlùmí náà ní lórí wípé tọ̀ pé ọlọ́wọ́ pé kí nǹkan yẹn rọgbọ dáadáa tó ó ti ẹ̀kọ́ rọgbọ fún bàbá nígbà tẹ mọ̀ pé ẹ̀ lè sọ

ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú bàbá náà ó sì ń sọ̀rọ̀ ọ̀dùn ọ̀rọ̀ tó ti sí bàbá náà tó ń jẹlẹ̀ wọ̀. ìjà náà kẹ́kọ̀ọ́ lọ́nà ọba àdìsọ lájú sọ fún aláàbò láti pé ẹ mà lọ rántí ẹ lọ rántí ọ̀rọ̀ àdébí ìbìrọ̀ yìí olódodo ni ànábì ọlọ́run ti fún pẹ̀lú. nígbà tí bàbá rẹ̀ sọ̀rọ̀ àwọn kálímà kan bẹ́ẹ̀ ń ẹ̀rí ọyàtọ̀ sí ìyà ábì àwọn ọmọdé kéwú ìtumọ̀ kan náà méjèèjì fẹ́ jẹ́ o ṣùgbọ́n ọ̀kan tó lékún ní ìtumọ̀ jù lọ ẹgbẹ́ ní kọ́kọ́ sọ pé mi bá mi o sẹ́gbà rẹ̀ náà ní tò pẹ̀lú kẹ́ni pé mi ò wọ́n mi kò eléyìí tó jẹ́ lẹ́ẹ̀kejì yìí ó là níbi ìgbà yóò fún bàbá bí àbá rẹ̀ ti jẹ́ lẹ́kọ̀ọ́ tó ẹ̀wò kà sí àbá wọn fún mi òfin tọ́ba ṣe wọ́n kọ́ ebi bàbá jẹ́ tí ẹ̀fẹ́ lẹ́kọ̀ọ́ ló ń pèsè pè é bàbá jẹ́ ẹ̀tọ́ jẹ́ lẹ́kọ̀ọ́ àlẹ́bí tó ń pè àlẹ́bí tó ń pè fún bàbá mi kò tọ́ bàbá mi ọ̀wọ́n èsì yín tẹ́ ẹ fẹ́ máa jọ́ ewu ti ní bàá mi tó ẹgbẹ́ tí ò rí náà lẹ́yìn sí i àbá mi iṣẹ́ ìsìn yóò lè ṣe láǹfààní kankan àbá mi ọlọ́mọ ti fi àwọn ìmọ̀ rẹ̀ mọ́ èmi ọlọ́mọ ti sílẹ̀ àlejò ọlọ́mọ kèdí ìjà àlejò ọlọ́mọ gbà yẹ o ṣùgbọ́n àlejò ọlọ́mọ náà ni òun ti ọgbọ́n tó ẹni tí ó jẹ́ àzàmú Yorùbá ni ẹni tí ó jẹ́ àzàmú àti kékeré ti sẹ́ni sáńsáńsì làbí sọ fún wọn náà ìwọ ọ̀dọ́ tó lu ọ̀dọ́ rẹ̀ jákujáku kí lọ́ọ́ wọn sọ nípa rẹ̀ lọ́la kí lọ́ọ́ bẹ́ẹ̀ kẹ́ máa pa níta nípa rẹ̀ lọ́la ìgbà tó wá dọ̀la tó wá ń ṣe wá àti báwọn èèyàn tí bá bẹ̀rẹ̀ sí sọ ìtàn ara rẹ̀ fún ojú òsì ọ̀ síwọ̀ <laughs> ìwọ́n máa dúwà sí wa ọ̀rẹ́ tí ìgbà tó irú ìtàbáwò èsì kèé tá kòkò sí máa nẹ́bí ọlọ́run kò bá nẹ́bí ọlọ́run kan tẹ́wàá sọ pé ti di aburú kan yóò wù bá nẹ́bí ọlọ́run bẹ̀. ṣùgbọ́n bá o ọ̀wá yẹn báwa náà gẹ́gẹ́ bí pé ìdé ọmọ èèyàn ni wá ọmọ èèyàn ni wá ṣùgbọ́n táwọn bí ń sọ ilé ìbáwà nẹ́bí ọlọ́run ò ní bẹ́ẹ̀ gbogbo wọn ọmọ tí wọn náà tí ń torí pọ́pọ́ ọ̀pọ̀ náà tí wọ́n ń sọ fún òní ìdílé ní àwọn ìrìn kárí tóun ti mọ̀ ẹgbẹ́ à èyí tí wọ́n rí yọ láti mọ̀ fẹ́ dáadáa àwọn ọmọ bó ṣe rí kan èyí tí wọ́n rí yọ dáa àwọn ti rí wẹ́ rí mọ́ rí wẹ́ àbọ̀ rẹ̀ dáa jẹ̀mọ́ mùsùlùmí àdébùwà ìbẹ̀rọ̀ ọlọ́run sọ náà lùkùn náà kó wá ń sọ fún bàbá rẹ̀ kó bá mi àti sẹ́ǹsì yìí ọlọ́run ti fi mọ̀ mí èmi ní ẹsẹ̀ mi ìdókòwò ọ̀nà tó tọ́ mọ̀ yìí báà mi ọ̀ràn báà mi kò tọ́ ẹ má sì èsì máa sẹ́ẹ̀rí sẹ́ẹ̀rí yẹn olùkọ́tọ́ lọ́run ní ẹgbẹ́tẹ̀lé fún ẹ̀rọ àgbẹ̀rún àbàlẹ̀ sọ̀rọ̀ ohun tútù ohun pẹ̀lẹ́kùtù ohun tó ṣe wípé àti nǹkan ọba kọlu bàbá náà kéèké pè ní ọ̀sẹ̀ ilé bí o ti ẹ̀jú gbà bọ́nà wà ní bọ́nà máa yóò ní fọmọ yìí nílá káyì yóò ní kó ti farabalẹ̀ yàtọ̀ tí wọ́n tí wọ́n fẹ́ ta kẹ̀kẹ́ lọ́wọ́ bàbá rẹ tọ́ọ̀kà lọ tó kẹjá ẹ dádì àwọn nílé àwọn yọjú náà bẹ́ẹ̀ tẹ̀lé náà ó kú mi ní àbẹ́rẹ́ ìgbà tọ́mọ ẹni ọba yìí pẹ̀lú ọ̀kan tó wá dé bàbá rẹ̀ jẹun bá ẹjọba inú mú wá ẹjọba inú dámì ìwúyọ́ ọ̀rọ̀ ìsọ́nù tó ní ti tó yà àrùgbò ti wá iná ti wá lọ́wọ́ ẹjọba inú pátẹ́kùn bára Amẹ́ríkà lẹ́yìn pàtàkì àwọn pátẹ́kùn lọ́rí sáà Àwọn bàbá tí ó rò ó, ó tẹ́ta lórí jẹ́ ẹ̀. Ọmọ òjò ta ọ, ọmọ bàbá bàbá ní àṣíkà ẹni. Ọmọ òjò ń yà wọ̀nyẹ̀

bóòlù ànábì Ibrahim sí bá bàbá rẹ̀ tó jẹ́ kébè ní sọ̀rọ̀ pẹ̀lú bàbá ti ẹ tí èsè kébè rí bàbá ti ń ṣe wàhálà yìí ń sáná ní nǹkan òsì wàá jọra wọn tó wá ń torí púpọ̀ ọ̀rọ̀ sí àbá rẹ̀ pé bàbá bàbá kò wó ni ẹ nígbà tẹ̀ fẹ́ ilé sọ́mi kélé bíbí mọ́ àfẹ́ wọn ní wáyé ni ó dúpẹ́ lọ́dọ̀ náà tí a bá ń bí ọ tí a bá bí ọ parẹ́ náà nù ọ jẹ́ ìjẹ̀kan náà ọ̀wá ń

ọbẹ̀ kẹ́ dọ̀rẹ́ ń mi kẹ́yìn ọba lè jìyà pẹ̀lú rẹ̀ ọdún sí sí ilẹ̀ nìyàwó tàbá lọ lè wọnú ṣúra ní àdẹ́gbẹ̀mgbà tó sọ pé tọ́ òun tọ́ra àforíjì fún bá wọn kọ́nà òun tó wá tó pé àìrọ̀ ah, ọ̀lẹ́ tọ́ra àforíjì fún ti fún ẹlẹ́bọ̀rẹ́ ó ti kọjá gbà tí wọ́n jọ ṣùgbọ́n gbà padà kú sí kébèrè ọlọ́run ti ọ̀rẹ́ tọ́ra àforíjì fún ẹni bá kú sí kébèrè àìtọ́ra àforíjì fún jẹ̀mọ́ mùsùlùmí kí la fẹ́ mú bí eléyìí olùkáwo bí ànábì ìbọn tó bá bàbá rẹ̀ sọ̀rọ̀ káwo bó ti ṣe pẹ̀lú bàbá ẹ̀ ìwọ ọmọ tí wọn náà bá bẹ́ẹ̀ sọ oríire ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn òbí tó fi ọ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lú ìyá rẹ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lú bàbá rẹ̀ tọ́wọ́ bẹ́ẹ̀ ti tẹ̀ tọ́wọ́ bẹ́ẹ̀ ti wọ́n bẹ̀ wọn kò sọ́kẹ́ tó lé fún ẹ wọn kò síbi tó ti lè bọ́ mọ́ o a ti pa àwọn ìtàkàn fúnra wá sí lórí ìdílé lọ́pọ̀lọpọ̀ gbà ẹni tó sọ ìsẹ̀yìn ẹni tí nǹkan bẹ̀rẹ̀ lójú ẹ̀ gẹ́gẹ́gẹ́gẹ́ ni kára ẹni tó kí ọlọ́ba àti lára àbá náà wọ́n nígbà táwọn àdúwà nínú Ìbàdàn àwọn kí òun tọ́mọ́sára ti jọ kan ìjọba wá bá wọn arákùnrin ẹni káwọn dákun káwọn tẹ̀lé òun lọlé káwọn lọ ṣàdúrà fún àwọn wá ní à àwọn ló táwọn bá fún táwọn fún tó nílà àwọn fún gbogbo

Ah, àwọn ìsàbátọ́lé ọlá ẹ̀sìn orí yìí náà mo ti kọ́rí sí i ó lè mí náà ti tàgbà àbúkọ tàbí ní àdá àgbàgbà lórí ta torí wípé tó ṣe báwọn lákòókò tó ṣe yẹn àwọn òríwòdù yẹn dápadà máa láti lè fi ṣàdúrà kò sí dápadà nǹkan burúkú ńlá ló sì ṣe báwọn ní kíké ní sókè ìyá tó bí arákùnrin yẹn ó sì yà jẹ bàbá púpọ̀ dépò pé kì í dáná lásìkò bàbá ti ń ṣe wàhálà àgbẹ̀ ni bàbá lóhùn sí gbà náà ìgbà tí àyíwá ń pọ̀ owó òtí ẹ̀ lè dá ronú kó wọn bẹ́ẹ̀ àwọn kejì pẹ̀lú àwọn ẹbí wọn padà wá sọ padà wá bí ọwà ló kó oṣù sí àgbẹ̀ ó tún ní jẹun àsìkò dáàbọ̀ kéke kéke fún tipa pàtó tó mẹ́rin pẹ́ púpọ̀ ẹ̀ pé papọ̀ wọ́n bàbá bá ní jẹun àsìkò lóòótọ́ ìyàwó tó náà padà pété burúkú láti wọn náà tẹ́lẹ̀ owó tiẹ̀ lọ́gbájúmọ́ ẹgẹ́ bó jẹ́ pọ́pọ̀lọpọ̀ ní obìnrin náà lémi a ọkọ̀ kéyìn ọkọ̀ kankan nígbà tó bá ti rí ń lówó lọ́wọ́ ọkọ̀ kankan mẹ́ ẹja kẹ́kọ̀ọ́ ní sàmì ìyàwó sáárátù ìbọ̀rẹ́mù jẹ́ o ìyàwó jẹ́ o ọ láti nígbà tó dáa gbọ́ nípa wọn o ìyá yìí ṣe òjò gbádùn òjò lójú tọ́jú ọkọ wọn bẹ́yàwó kékeré fún bàbá ọlọ́wọ́ á yọ̀ǹda wọn fún ìyàwó kékeré náà wá bàbá wa lójú rọ̀lẹ́ àwọn fún ti wá lóko eléyìí tó jágbà ta ni wọn ta ní tẹ̀lẹ̀tẹ̀lẹ̀ àtàbúrò wọ́n nígbà tó wá dóko apẹ̀rẹ̀ tí wọ́n fi wá tú ọmọ kékeré tí ò léwu ọba pé ìwé ní tó wọ́n máa rẹ̀ pọ̀ ní ọmọ kékeré ò léwu apẹ̀rẹ̀ ti jábọ́ lórí ọmọ ìsúbádá wọ́n lọ́ba lọ sọ ọmọ mọ́jì ọwọ́ na ọmọ àwọn tí wọ́n kọjá lọ lókun wọn lọ pa ọmọ lẹ̀ tòun ti bẹ́ẹ̀ èkú ló fún àwọn náà àwọn bá bí ilẹ̀ pẹ́tọ̀ ọmọ àbá rẹ̀ ọba lè pa ọpa àwọn ẹni wọ́n wá sáré wá sínú àbà wọ́n wá sọ fáwọn èèyàn ìgbótọ̀ ọmọ yóò mọ̀ pa àbúrò rẹ̀ sí gbogbo bàbá ní arẹ́ òun bá débẹ̀ bóun ṣe débẹ̀ náà òun fẹ́ balọ́wẹ̀ náà ni òun wá tú ọmọ lẹ̀ òun wá náà òun náà lẹ́gbàá bó ti sáré wálé nù gbàtó ti sáré lélé ìyá rẹ̀ náà ti wọlé òun àti ìyá rẹ̀ wá sáré wá sínú oko àmì ìjù abẹ́ ìgbà lọ́wọ́ na òun débi àti àtọ́mọ́ wọ́n ná òun débi pé òun fẹ́ lè má nígbà dìde àwọn ará àbà àwọn ni wọ́n wá gbà òun lẹ̀ lọ́wọ́ àwọn ẹgbẹ́ pẹ̀ wọ́n o ẹjọ́ wọ́n máa náwó ẹjọ́ wọ́n máa náwó ẹjọ́ wọ́n máa náwó ọ̀rọ̀ wá jọ́dọ̀ baálẹ̀ wọ́n wá ní kí wọ́n pẹ̀ àwọn méjèèjì wá àtọ́mọ́ àtìyàwó àtòun náà ti kẹta baálẹ̀ wá ní káwọn ọmọ àrùjọ ìyàwó rùjọ ọmọ náà rùjọ baálẹ̀ ní náà rùjọ òun náà ọ̀lẹ́jọ́ kẹta tó wọ́n rò àmọ́ bọ́n bá bí ta ọmọ lọ́sẹ̀ gbogbo wọn bọ́n tó bá wọn. ó ní wọ́n ti ṣe bí ìwùjọ náà tó ń ju wí àṣẹ ti gùn láti gbà náà. ilé tí ń gbé ọmọ ajọ́ òun tọ́nà lẹ́gba olókọ́lé òun o gbogbo owó iléèwé àwọn ọmọ rẹ̀ ọmọ ajọ́ òun tọ́nà lẹ́gba òun ní sanwó iléèwé àwọn ọmọ rẹ̀ o òun náà ti ṣàdúrà òun ti ṣe wàhálà ṣùgbọ́n kò bá má lòun sọ pé àbá àmọ́dàmú ara rẹ àdúrà rẹ̀ ò lè tà ìwọ ọmọ náà ṣe pẹ̀lẹ́ o òbí rẹ̀ ṣẹ̀dá àdúgbò o òbí rẹ̀ ṣe ayẹyẹ lọ́dọ̀ rẹ o bá wọn bẹ́ẹ̀ ti borí kó jẹ́ àdúrà o àwọn òbí náà wá rọ àwọn náà ẹjọ́ àánú ọmọdé burú ẹjọ́ àánú ọmọdé burú ọmọdé náà la pè wọ́n tí wọ́n bàjẹ́ ẹ̀mẹ́jẹ̀ tí wọ́n ta

bàbá mi tòótọ́ tàánú tàánú lèmi náà ní sọ fún yín pé má ṣe sùúrù lórí òfin ọlọ́run ẹlọ fún níbi tọ́lọ̀ bá ní ẹ̀sìn níbi àti ìgbàta bá ti ní káà òun là á fi sàn ọ́ ọ̀dẹ́ ọ̀dẹ́ wọn ọkùnrin obìnrin wá o اللهم انظر ائمتنا ائمه المسلمين اللهم امنا في بلدنا بلد اردو وما اللهم امنا في ولايتنا ولايه اردو اللهم امنا في دولتنا دوله نيجيريا اللهم امنا في عالمنا عالم الاسلام برابتك يا ارحم الراحمين اللهم ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما اللهم ربنا اتنا من لدنك رحمه وهي من امرنا رشدا اللهم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم كل ذات